ní ẹ̀yìn tí a dọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala tí a ṣe àṣàlátù fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam al-mab'uth rahmatan lil alamin ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbẹ́dìde pé kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgánláyé àwọn ìbẹ̀lẹ̀ wọn bá wa ya salatu àti asalam eléyìí tá a ṣe Muhammad sallallahu alayhi wa sallam afẹ́kọ̀ọ́ máa bá wọn ara ilé rẹ̀ náà àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n dó ti ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn lórí dáadáa títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama gẹ́gẹ́ bí hadith al-khamis òní ọ̀rọ̀ tí a máa ń gbéyẹ̀wò nírúfẹ́ ọjọ́ ìní ní àkókò tí a ń gbéyẹ̀wò yìí náà àbí tí a fẹ́ mú fún wa lẹ́nu insha òun náà ni ìtàn ìkànnì àwọn sọ̀hábí anábùwà muhammad sallallahu alayhi wa sallam qisatu islam salman alfarisi alayhi radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in kọlọ́mọ bá subhanahu wa ta'ala kó bá yọ́nú sí àti gbogbo àwọn sọ̀hábí anábùwà muhammad sallallahu alayhi wa sallam. hadith náà bẹ́ẹ̀ musnad imam ahmad ti àwọn akóni hadith sì sọ yìí pé ó fẹsẹ̀ múlẹ̀ àwọn ọ̀rọ̀ náà wá gùn díẹ̀ ìtàn tó gùn ni àbọ̀tàn náà kún kẹ́kẹ́ fún àwọn àǹfààní ọlọ́kan òjọ̀kan. afáwọ̀ abdullah ibn abbas radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhuma wa ani sahaba tajma'in. wọn lọ sọ pé haddathani salman al-farisi hadithahu min fi abdullahi bin abbas ní salman al-farisi olùbá mi sọ̀rọ̀ hadithahu ó bá mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ara rẹ̀ minfi abdullahi bin abbas ní ẹnu ara rẹ̀ náà mo sì fi gbọ́ àtẹnu rẹ̀ mo ti gbọ́ sòsí kaal ó ní farisi sọ báyìí salman farisi nínú àwọn sahabi anabuwa muhammad ìtàn ìsìláàmù rẹ̀ làwa náà fẹ́ gbọ́ lé mi. Salman Farisi wa ń sọ fún Abdullahi bin Abbas pé kuntu rajulan farisiyan oníbọ̀sẹ̀ ń wò mí èèyàn kan ni mí o farisiyan ara Farisi sì ni mí min ahali asbahan tí mo wá láti ìran àwọn asbahan tí mo wá láti ìlú asbahan min ahali qaryatin minha ó ní àti abúlé kan nínú asbahan ibẹ̀ gangan mo ti wá yòkọ́ọ̀lù láha jayi yòkọ́ọ̀lù láha jayi ó lábúlé wa orúkọ tán máa ń pè ní jayu wàkàna abi dèhìkọ́ọ̀nà kọ́ríyàtìhì ó ní bàbá mi tó sì bí mi òun ni dèhìkọ́ọ̀nà kọ́ríyàtìhì òun ni baálé abúlé wa tí ń wí òun ni mọ́gàjí abúlé wa ti ń wí wa kuntu ahabba khalqillahi ilay ó ní bàbá mi tó wá jẹ́ baálẹ̀ yìí èmi ni ẹni tó nífẹ̀ẹ́ sí jù lọ́nu gbogbo ẹ̀dá ọlọ́run kò sẹ́ni tí bàbá mi fẹ́ràn tó mi mọ́ kò sí nǹkan tí bàbá mi ti fẹ́ràn tó mi mọ́ falam yazal bihi hubbuhu iyay hatta habasani fi bayti ó ní ìyá ìfẹ́ tó ní sí mi yìí ìfẹ́ yìí wá kọ́ntínú ó kọ́ntínú débi pé ó padà fi wá dà á nìkan tó bẹ̀ kan wá há mi mọ́lé pé nǹkí ẹ̀ gbọ́dọ̀ jáde mọ́ òun ṣàfẹ́ mọ́ fojú rí mi gbogbo ìgbà kì í mọ́ tó bá yẹ fẹ́ mọ́ wá fojú rí mi gbogbo ìgbà yìí ẹni tó ń wá ń sìn kémi náà mọ́ wá ṣèjọsìn fúrú nǹkan náà òun náà ni pé mọ́láàzìmá náà iná ni bàbá rẹ̀ yìí ń bọ̀ pé kóun náà wá jẹ́ ń pé ìdí iná tí bàbá àwọn ń bọ̀ yìí ìdí òṣà bàbá àwọn yìí ó lòun Salman al-Farisi náà wà kàmá suhbatul jariya bàbá mi ní sẹ́rí bá ti máa ń ti obìnrin mọ́lé ìyẹn ni pé tóbìnrin bá jẹ́ pé àfẹ́ kó máa rìn kiri àdúgbò gẹ́gẹ́ bí àṣẹ tí ọlọ́run ọba padà pa àwọn obìnrin mùsùlùmí náà sí kán máa gbélé táwa ń pè wọ́n táwa ó máa pè wọ́n lẹ yorùbá yìí ní ẹlẹ́hàá ẹ̀ òun bá ti máa ń há ẹlẹ́hàá mọ́lé òun táyì fẹ́ kán jáde ó ní bẹ́ẹ̀ ni bàbá mi náà ti wá ṣe èmi náà níjọ́ náà ó ní tó fi lè mọ́jú sí ìyà hata kuntu kọ́tọ̀nà náà ó ní bàbá mi wá fọ́ọ̀sì mi ìyẹn ni pé ó kì mí bọnú ẹ̀sìn bíbọná yìí táǹkì ní ẹ̀sìn mọ̀jùsíyà àwọn abọ́ná àwọn làmọ́ ń pè ní àwọn àlìmọ̀jùs ó ní títí títí tóbi wá di pé ọ̀rọ̀ ká èmi gangan ni mo wá dà gẹ́gẹ́ bí abọ́ rẹ̀ tí mo ń bọ iná alẹ́ rí yukídùhà èmi nìyí mọ̀ kóná yìí láàyè turukú ha tẹ́kùbù sáà èmi ni èmi jẹ́ kí iná yìí ó kú ìṣẹ́jú kan tó bá ti gbé mọ́ kú báyìí mi ní tùmọ̀ dáná sí dáadáa qala wa kanat li abi day'a Salman al-Farisi ni bàbá mi wá ní ọgbà kan ọgbà yìí sì tóbi ó nínú ọgbà yìí ni bàbá mi wá wá ń jọ kan fashubila fi bunyani lahu yawman ó wá di pé ó mọ nǹkan kan nú ọgbà yìí bàbá mi ti wá bízí pẹ̀lú nǹkan mọ̀ yìí fa qala ó bá sọ fún mi pé ya bunay èrè ọmọ mi inni kọ̀dùṣùgìlìtù fi bunyani hadhal yawm ó lè ní kọ̀dùṣùgìlìtù fi bunyani hadhal yawm ìntàfẹ́ mọ̀ yíra ikú mo fẹ́ bízí pẹ̀lú àǹdọ̀yà àti ó ní bízí pẹ̀lú rẹ̀ ní ráyè tó ní à ń ṣètò nábì bọ́lẹ̀ fadhhab fattali'ha wa amarani fiha bi ba'di ma yurid ó ní bàbá mi wá pa mí láṣẹ pé kí n ṣe àwọn nǹkan kan pé kí n lọ síbẹ̀ kí n ṣe àwọn nǹkan kan fàkọ̀rọ̀tù orí dodo ìhásà fàmàrọ̀rù tóbi ká ní ìta. ibi tí bàbá mi wá lọ yìí bí tá à ń lọ rèé ó ní iṣẹ́ bàbá mi náà mo fẹ́ lọ jẹ́ bí mo ṣe gba ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì kan kọjá nìyẹn kanisa church min kana isin nasara nínú bí tó ṣe pé ṣọ́ọ̀ṣì àwọn kírísítẹ́nì ni ẹ má jẹ́ àgbàgbé o ẹ̀sìn wo ni bàbá rẹ̀ ń bọ̀ orí kíṣìn bàbá rẹ̀ fẹ́ kó nù mọ́ ọbẹ̀ lé lórí torí bọ́ná kọjá lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì yìí nìyẹn. fàṣẹmí ètò aswatahum fiha ó ní mo bá ń wọn níbẹ̀ wa hum yusallun mo rí wọn tí wọ́n ń ṣe ìjọsìn wọn nílànà tán máa ń fi ń ṣe é. ma amru fi mi tìrẹ́ mi ò nǹkan kan ìyẹn ni pé òun ò tiẹ̀ túmọ̀ pẹ̀lú nǹkan ní túmọ̀ exit inú ayé kí èwo tún lélẹ́yìí kò rírú ẹ̀ rí ó ní torí pé bàbá òun ti ṣé òun mọ́lé inú ilé lòun máa ń wá òun ìlọbì kankan kóun kan wà ń dinná táwọn ọmọ ń bọ náà ni bàbá òun pílánì kóun dàgbà síbẹ̀ ni àmọ́ kí kọjá tóun kọjá ń bẹ̀ yìí ló ń wá rí pé èwo ni atúlọ̀ àwọn eléyìí tún ṣe ó ní bóun ṣe wá rí bẹ́ẹ̀ fàlámà máa tí mo dẹ̀ gbọ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ bá ṣe ń ṣèjọ́ṣe tiwọn dakhaltu alayhim anzuru ma yasma'un ó ní mo bá wọnú ọ̀dọ̀ wọn èmi náà bá ń wo tí wọ́n ń ṣe qal Salman Farisi ni falamma ra'aytuhum ó nígbà tí mo tún wá rí báwọn kírísítẹ́nì yẹn ti ń ṣèjọsìn tiwọn níjọ́ náà lọ́hùn dínú Nasara kìí ṣe irú táwọn èèyàn ti yí padà lẹ́nu á padà gbọ́ yìí nínú ọ̀rọ̀ yìí náà ẹ̀sìn Nasara sì wà bọ́lọ́wọ́n bá ti fi ran Ìsá àwọn tó sì gbé dání dáadáa àwọn làwọn tí Salmanu Al-Farisi tó bá pàdé àwa náà padà tún rí nípa ní àwọn ọ̀gbẹ̀yìn ọ̀rọ̀ yìí nígbà tó wá rí bẹ́ẹ̀ ó ní waragibtu fi amrihim falamma ra'aytum a'jabani salatuhum ó nígbà tí mo rí wọn ìṣọwọ́jọ́ sí ti wọn yìí ó wá jọ mí lójú pé áá àwọn eléyìí mọ yàtọ̀ sínú táwa ń bọ̀ waragibtu fi amrihim ó ní mo bá ní fẹ́ẹ̀sì pé èmi náà fẹ́ dára wọn وقلت هذا والله خير من الدين الذي نحن عليه olùbá ní àpò fọlọ́n búra o ẹ̀sìn tẹ́lẹ̀yì ó dáa ju ẹ̀sìn tiwa lọ ẹ̀sìn eléyìí ó lálàáfíà ju tiwa lọ fawallahi ma taraktuhum hatta gharabati shams ó ní jọ́ náà ìbá ríbi kú lọ́dọ̀ ọmọ torí pé mo ti láìkì bí mo ti wà ń bẹ̀ ó lásìgbà tó rùn tó wọ̀ tí mo rí pé a ilẹ̀ mọ̀ ti ṣú mi ó ní wa taraktu day'ata abi wa lam atiha ó ní mo bá di pé ibi tí bàbá mi ni mo lọ́hùn tó jẹ́ ibi táwọn tó jẹ́ ibi tiwa hùn ìyìn bá lọ mọ́ ìyìn bá lọ bẹ̀. fàkúrú tó la hùn mo bá sọ fún wọn èpè ayé ni asùlù ha àdàdé ẹ̀yin ara bẹ̀rẹ̀ rákù ẹ̀sìn yìí tẹ̀ ń ṣe yìí níbulẹ̀ sìn yìí ti wá gan-an kọ́ọ̀lù bí ṣáàm wọn ni à ṣáàmù lọ́gán ní ìpìlẹ̀ ẹ̀sìn táwọn yìí kọ́ọ̀lù. sùnmọ́rọ̀ jáàtú ilà ábì ó ní mo bá lọ sí ọ̀dọ̀ bàbá mi ṣáàmù tó dákọ̀ yìí bí àgbáyé lónìí náà òun náà sì làwọn ìlú tó ṣe pé ilẹ̀ náà làwọn Banu Israel àwọn apá abitán pọ̀ sí náà nù níjọ́ náà lọ́hùn lèmi náà àwọn ibìkan sì ń bẹ fi páwọn náà ni wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ló ṣe ń fà tá a fi mọ rí àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Palestine tó di pé wọ́n ń kílèmù fáwọn làwọn níbẹ̀ ààyè ọ̀rọ̀ ọjọ́ mi ní insha Allah àkàfi bẹ́ẹ̀ ń yà síbẹ̀ ká lè mọ̀ pé ìpìlẹ̀ ẹ̀sìn àwọn nàṣọ́rọ̀ ni pẹ́sìn àwọn bànú ìsìráìlà ni àmúwásàn dé Faris ni ìyẹn ṣe ń bi wọ́n pé Salmanul Faris ṣe ń bi wọ́n pé níbo ni ìpìlẹ̀ ẹ̀sìn yìí àwọn ani láti ṣáàmù láti gbé wá. qala thumma raja'tu ila abi ó ní mo bá padà sọ́dọ̀ bàbá mi wa qad ba'atha fi talabi bẹ́ẹ̀ sì ni ó ti ráwọn èèyàn tó pọ̀ nípa ọmọ wa mi káàkiri nígbà tí ó ti tẹ̀lé mi kí n dé wa shaghaltuhu ó ní gbogbo tí bàbá mi ṣe kò rójú ráyè sí mọ́ èmi ló ní kọ́ mọ wákàtí ni kọ́ńlá fàlámà tuhu kan ó nígbà tí mo á dọ́dọ̀ bàbá bàbá mi sọ pé yá náà ilé ọmọ mi ayílẹ kun níbo lọ ti wà látàárọ̀ alamu akun ahito ilé ìkàmọ ahit ṣé kò sí níṣẹ́ tí mo gbé fún ọ ní pé kọ́ ọmọ ṣe pé wọ́n ní kọ́ ọmọ mójútó nǹkan báyìí báyìí kọ́ńlá kúrútù ya abàtì ó ní bẹ́ẹ̀ ni ìwọ́n á ní ilé bàbá mi mọ̀ọ́rọ́ tuntun bíi náà sìn àwọn eléyìí ìṣọmọ tí mo ń parọ́ níbi tán bá lọ náà ni wọ́n sọ. ó ní yàrá báyìí mọ̀lọ́rù tubi náà sí ó ní bí jẹ́ lọ mo wá kọjá lọ́dọ̀ àwọn èèyàn kan yusalluna fi kanisatin lahum inú ṣọ́ọ̀ṣì wọn náà wà wọ́n sì lè ṣèjọsìn wọn báwọn ti ń ṣe fa a'jabani ma ra'aytu min dinihim ó ní yàrá báyìí in tí mo wá rí bí ẹ̀sìn wọn ó jọ mí lójú púpọ̀ fa wallahi ó ní ẹ̀mú bọ́lọ̀ búra máa ziltu indahum ọ̀dọ̀ wọn ni mo wà hatta gharabati shams títí tó ń fi wọ ilé kó bẹ́ẹ̀ qala ay bunay bàbá yìí bá ní àìrí ọmọ mi laysa fi dhalika ad-dini khayr à ẹ̀sìn tó ọmọ wọn kì í máa jẹ́sìn dáadáa kò sí ọdẹ kankan bẹ́ẹ̀ diinuka wa diinu abaika khayrun min sọ̀rọ̀ ẹ̀sìn tiẹ̀ tó ń bọ̀ náà àtẹ̀sí àwọn bàbá ńlá bàbá rẹ̀ ó lóore jẹ́ títí wọn ní lọ qala qultu kalla ó ní mo ní àbá mi ọ̀rọ̀ níbẹ̀ tí ń sọ yìí innahu khayru min dinina ẹ̀sìn tí wọ́n yìí ó lò ó lójú tiwa lọ qala fa khafani ó ní bàbá mi ti wá ń bẹ̀rù lórí mi faja'ala fi rijlayya qaydan ó bá rò pé torí kí n lè mọ́ lọ́mọ́ ó bá fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ó fi sùn mí lẹ́sẹ̀ summa habasani fi bayti ìgbó sùn mí lẹ́sẹ̀ tán ó tún wá tì mí mọ́ nulẹ̀ rẹ̀ pé ó yà ọgbọ́dọ̀ kú nulẹ̀ ó dún wá sùn mí lẹ́sẹ̀ ẹ̀ pé tẹ́lẹ̀ kò só lẹ́sẹ̀ ó kàn ní kó dúró nulẹ̀ ni ìsí ìdójú arípò ti lọ mọ nǹkan míì bàbá wa dì í lẹ́sẹ̀ ó wá ní kí àlọ́ gbọ́dọ̀ jáde kọ́l ó ní gbòòwá rí bẹ́ẹ̀ Salman Farisi ni wàbà àṣọ ìlànà Nasara ó ní mo bá ránṣẹ́ sáwọn Nasara yìí faqultu lahum ó ní mo wá sọ fún wa yìí pé idha qadima alaykum rakbun min sham tujjarun min an-Nasara fa akhbiruni bihim ó ní táwọn kan bá ti wá láti Sham kí n kan wá ṣòwò nílùú wa yìí tẹ́ ẹ sì mọ̀ pé àwọn tó ń bẹ lórí ẹ̀sìn yìí ni wọ́n tán wá fẹ́ padà sí sáàmù yìí fa akhbiru ní ibi hìn ẹ jẹ́ mọ̀ ń pa wọn o ẹ jẹ́ kí n mọ̀ tán bá ti wá qala fa akhbaru ní ibi hìn ó náà padà wá wá ránṣẹ́ sóhun pé àwọn ẹni yìí o wọ́n ti dé o qala fa qultu lahum mo bá sọ pé ìyá kọ́dọ̀ hawa ìjàhùn tán bá ti ṣe gbogbo òwò tán wá ṣe ń lù wá tán wa aradu raj'ata ila biladihim fa adhinuni bihim tán bá ti fẹ́ máa lọ lu wọn ẹjẹ mọ̀ tán bá ti ṣe tán. fa alqaytu alhadida min rijlai ó ní mo bá rọra fi ọ sẹ́kẹ́sẹ́kẹ́ tí bàbá mi súnmọ́ mi lẹ́sẹ̀ mo bá gbìyànjú mo yọ kúrò lẹ́sẹ̀ mi. thumma kharajtu ma'ahum ó dé mo ti jáde pẹ̀lú àwọn ẹni yìí nù ila sham abájọ gba sham lọ ìyẹn ni pé ó tẹ̀lé wọn hatta qadimtu sham ó ní tẹ́mi náà fi di pé mi náà wá dé sham níbi tán lòun ní pilẹ̀ ẹ̀sìn yìí eléyìí wá kọ́kọ́ mọ̀ rí pé àwọn èèyàn láti fẹ́ sin lọ́hùn tó bá dilẹ̀ gbà fọ́ lọ́hùn bí mọ́ọ̀nì ti máa ń mú wọn rè ibi kankan ò sì ní ru lójú so ẹ̀sìn ọlọ́run ti wù ú lóbi wọ́n pé ibi tẹ́sìn yìí ti wá níbẹ̀ lèmi náà fẹ́ lọ. kọ́lá bàlá máa kọ́ bí n tu ha kúlù ó mo wá dé sáàm mo wá sọ pé man afdolu ahali haza dìín ẹ̀wù tó dúró kọ́ béèrè ó dẹ̀ yàrá sáàm ẹ̀sìn yìí tẹ̀ ń ṣe yìí talẹ̀yìn náà mọ̀ tẹ́ mọ̀ pé ó dúró ti ẹ̀sìn yìí dáadáa kí ẹni tó kàn ṣe lásán ẹni tẹ́ mọ̀ pé ó mọ̀ nípa ẹ̀sìn yìí tó sì dúró ti ẹ̀sìn yìí dáadáa ó fẹ́ kẹ́ dákọ̀ rẹ̀ fún mi. kọ́ọ̀lù wọn bá ní al-asquf wọn lẹ́nìkan bẹ tá à ń pè ní al-asquf fil-kanisa pé bíi pásítọ̀ àwọn àgbà ni ní sí ìbẹ́ńsọ́ọ̀sì kọ́ọ̀lù afọ́jú ìṣòwò ó ló bá lọ sọ́dọ̀ ìtọ́jú ní al yìí fàkúlùtù inni qad raghibtu fi hadha ad-din ó lẹ́sìn yìí yóò wè mí náà wa ahbabtu an akuna ma'aka akhdumuka fi kanisatik olúwa wù mí pé kí n máa gbé ní ṣọ́ọ̀ṣì gbogbo dábẹ́ ṣe mẹ́ ẹ̀fẹ́ fọlẹ̀ ẹ̀fẹ́ ṣe gbá kí n máa sáàbù yín ní ṣọ́ọ̀ṣì wa ata'allamu min yín wàá máa kọ́ pa ẹ̀sìn yín lọ́dọ̀ rẹ̀ wa usalli ma'a ìjọsìn tẹ́ ẹ bá sì ń ṣe ní ṣọ́ọ̀ṣì àjọ máa ṣe qal ó fadkhul tó bá jẹ́ bẹ́ẹ̀ wọlé kí wọn ò dára fadakọ́lùtù máàhù ó ní mo bá wọlé tọ́ lóòótọ́ kọ́l fàkàna rọ́jùlá sù fàkàna rọ́jùlá sù ó ní àmọ́ àwọn èèyàn júwe rẹ̀ fún mi ní ẹni tó lóore jù nú àwọn ni àmọ́ èèyàn bù mo bá a kí ló ló ń báyìí èèyàn bú mo bá ọlọ́mọ sí àṣọwá kú oníbẹ̀ o ló ti dé èèyàn bú ó ní ya àmúrò húnbì sọ́dàkọ̀ ó lòun ni yóò máa sọ fáwọn ọmọ ìjọ rẹ̀ pé ẹ ṣe sàárà ẹ mú wo sàárà wá ebi ń pa àwọn tálíkà àwọn aláìní ẹja aṣáánú wọn ó ní yóò wá gba owó yìí wọ́n yọrọ gíbùn fi ha ẹni tí yóò bá tún fẹ́ fi ilẹ̀ gan yóò tún ṣe lójú kòkòrò yóò tún máa ní ọlọ́run oṣù oníkìlì kan yóò ṣe lójú kòkòrò títí táwọn yóò fi wọlé. fàídà jámà ìlẹ́yìí mí nìha àṣìyá ìtànáza òun ní ohun táwọn yẹn bá ti wá kó gbogbo nǹkan wọn jọ tán sàárà wa tán kó wá tán kó gbogbo ẹ̀ wá ó ní pásítọ̀ yìí tí wọ́n máa ń ṣe ni pé òun ó wá mú àwọn kan nínú ẹ̀ yóò wá kó jọ fún ara rẹ̀ àwọn tálíkà náà ni ó kó fún o yóò wá mọ lọ ṣéèbù àwọn wòyìn wọn wá lọ rí ṣéèbù ẹ̀jọ̀ rí ìgbà tí yẹn ń tọ́jú owó sí báǹkì. wàlámì yóò ti hin mọ́sáàsì wọn láwọn tálíkà tó lóun torí wọn gbówó lọ́wọ́ àwọn olówó kò wá kí fún wọn. hafsa jama asab akilá ni mi ń zahab ó di pé àpò ńlá àpò góòdù bíi méje ó sì fi kó o jọ látara bẹ́ẹ̀ fàyídà ìtùmúhù bí ha ó wá fi kó o jọ bẹ́ẹ̀ kọ́ọ̀lù <clears throat> ó wá di pẹ́ni tá à ń sọ yìí ẹni tí ó mọ̀ ń gba sàrà lọ́wọ́ àwọn èèyàn yìí wà àbùkátùtù búbùdàn ṣẹ̀dídàn lima ra'aytu yasna Salman Farisi ní nǹkan yìí wá jẹ́ kí n kórìíra rẹ̀ ní kórìíra tó pọ̀ látara pé ah, ẹ̀wẹ̀ tó péré ẹ̀ táwọn òkú ló lórí jù láàrin àwọn wọn gbowó sàárà àti ìwọ̀ lọ́sẹ̀ ẹ̀fẹ́ máa ń náà jẹ olóhùn wá fakó máa kórìíra rẹ̀ eléyìí láti rí i pé àti káwọn àfáà kan máa bẹ lẹ́nìí kan máa lu àwọn èèyàn gbájú ẹ̀ àti ó ti wà tipẹ́tipẹ́ àti káwọn pásítọ̀ kan kan máa lu àwọn èèyàn gbájú ẹ̀ àti ó ti wà tipẹ́tipẹ́ Salmanul Farisi rí i ló jẹ́ pé gbogbo àwọn àfáà tí ń bá ti wúrú wàyí náà ẹ̀ mọ̀mọ̀ pé àwọn àfáà búnú tí wọ́n mọ̀ fókó ẹ̀sìn tí wọ́n mọ̀ fún kọ́ ẹ̀sìn gbóló àwọn yẹn ẹni títà lùmọ́nù bá rèé kí ló pé ó ní wàká àná rọ́jùlá sùúrù ó ní èèyàn kí ló pé ó léèyàn bu ni kí ló torí àpèlè èèyàn bu torí pé máa ń gbowó lọ́wọ́ àwọn èèyàn lólówó gbà bá wọn tálíkà kò wá ní gbà fún wọn àyìnbó amọ̀yẹ àwọn ẹlòmíì lẹ́nu ó lè lóun fẹ́ gbowó mọ́ṣáláṣí yóò sì dá sáko ara rẹ̀ ó lè lóun fẹ́ gbowó kinní kan yóò sì dá sáko ara rẹ̀ ẹ̀ àwọn fẹ́ kọ́ kinní kan ó sì dá sáko gbogbo eléyìí irú àwọn àfa àbúgbà yìí ọlọ́mọṣáṣọ́ wa kúrò lọ́dọ̀ wọn. túmọ̀ máa kò pẹ́ al-Asqafi yìí ó bá dúpọ̀ kúrò láyé fajtama'at ilayhi an-nasara liyadfinuhu onígbò òkúta ó ní gbogbo àwọn nasara Sham wọ́n ti kóra wọn jọ nù wọ́n bá láwọn fẹ́ sin àwọn fẹ́ bẹ́rì rẹ̀ faqultu lahum ó ní wọ́n bá sọ fún wọn pé inna hadha kana rajula su' eléyìí tẹ́ fẹ́ sìn yìí èèyàn bú ni kò yẹ kẹ́ èyí kọ́lé yẹ kẹ́ ṣe túra eléyìí èèyàn burúkú lélẹ́yìí kì í èèyàn rẹ̀ àpáwọn ah, ti gbọ́ báyìí wọ́n bá wò pé ah, èèyàn búkẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ìyá amúrùkún bíi sọ́dà kan òun ní máa ń fi ogun yóò ṣe sàárà èdè mi ẹ̀ṣá àmọ̀pọ̀ ọmọ tí ò rẹ̀ ní mi òun ní máa ń ní ẹ máa ṣe sàárà wọ́n yọrọ gímù fún mi fi hàn yóò fi ṣe yín lójú kòkòrò pé ṣé olóore láńlá ni ó ní àwọn bíi ti ń ṣeun fa ìlà ìtùmùhù bí ha tẹ́yìn bá ti kó gbogbo tí ẹ̀ mọ́ kó wá tán ìtànẹ́zà hàlì náà sì ara rẹ̀ ní mọ́ ń kójọ fún òun gangan ní mọ́ fẹ́ dáná wọ́n làm yóò ètò ìmọ̀ta kí ìrànmí ni ha àwọn tálíkà kèé fún wọn kankan ṣé àǹtí fún wọn kankan kọ́ọ̀lù àwọn èèyàn bá ní dòdò wà máa ẹnìmọ kàbíyàlì mọ́kàn sọ àdúgbò rọ̀ báyìí bóò ni wọ́n ti mọ̀ pé kèé fún àwọn tálíkà bóò lọ́ ti mọ̀ ó ní kò lè kólùtù ó ní ẹ máa bọ̀ ana adullukum ala kanzi níbi tí mo ń kó gbogbo àwọn owó ìjọsìn tí mo ń tọ́jú ẹ̀ sí èyí mú yín lọ bẹ̀ ẹ̀ka lọ kọ́ọ̀lù fadúlànà àlè ẹ̀yà ni ya ọ̀ṣọ́ mbẹ́ kọ́ọ̀lá fa ààrẹ ìtòhùn mọ́ọ̀dẹ́ à ó níbi tí máa ń ṣe gbàgbọ́ àwọn góòdù yìí sí mo bá fi hàn wọ́n pé sáwọn owó tẹ̀ ń kó kó sóńgbọ́n ẹ̀kọ́ yìí kọ́ọ̀lù fastakhraju minhu sab'a qilalin mamlu'atin dhahaban wa warqa wọ́n náà bá mú bí àpò ńlá bíi méje àpò tó kún fún gold owó ogun nǹkan àlùmọ́nì wọ́n bá bá nínú àpò yìí qala falamma ra'awha Salman Farisi ó nígbà táwọn Nasara yìí tí wọ́n rí bẹ́ẹ̀ kọ́ọ̀lù ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn ni pé wàláhì láàánà dìfínùhù abàdà. Ah, eléyìí a gbọ́dọ̀ ṣe túra rẹ̀ ah, eléyìí tá a fa àtà máa ń ṣe o a gbọ́dọ̀ ṣe kú eléyìí dáadáa. ẹja yẹyẹ rẹ̀ ǹjẹ́ kí ló wá ṣe fún. fasọ̀làbù ọ̀ni wọn bá kàn án má gbélé wù. fún mọ̀rọ̀jà múhù bíi ìjàrọ̀ wọn bá bẹ̀rẹ̀ sí ní sọ ní oko ó ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o wọ́n ti wá sọ lóko mọ́ bẹ́ẹ̀ pé ìrọ̀ akútukú rẹ̀ lọ́nà ọ̀nà. fún mọ̀já ùbí rọ́jòlè ó nígbà tọ́rọ̀ yìí wà tán bẹ́ẹ̀ wọn náà bá tún lọ rí mú ẹlòmíì wá ẹ̀jà ẹlúhu bíi mọ́kàní òun náà wá gbé sípò àsùkùfù yìí òun náà fi sọ de bí àfa àgbà lẹ́yìn rẹ̀ ó nígbà tó wá gbẹ́ni wá kọ́lá yaqulu Salman Abdullahi bin Abbas ó ní Salman tún wá kọ́ntínú ọ̀rọ̀ yìí fún un pé fama ra'aytu rajulan la yusalli al-khams ara annahu afdal minhu azhadu fi dunya wala argabu fi al wala ad'abu laylan wa naharan min ó ní mo ti ń rí èèyàn pé kó mójútó ìjọsìn ọlọ́run kéèyàn wáyé pé bí tí wọ́n mójútó ìjọsìn ọlọ́run ọba tó yìí tí ó wà lọ́lá tí ó níyì tí ó mọ̀ ń pa káráyé sá tí ó mọ̀ ronú pàlìkìámọ̀ tí yóò mọ̀ jẹtọ ọlọ́run ọba lọ́sàn-án ṣètò ọlọ́run ọba lóru ó ní mi ìrẹ́ni tó bẹ̀ ju ọkùnrin yìí lọ qala fa ahbabtuhu hubban ó ní mo bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ lam uhibbahu man qablahu irú ìfẹ́ tí mi ní sáfà àtàkọ́kọ́ pásọ̀ àkọ́kọ́ mo wá ní sóhun wa aqamtu ma'ahu zamanan ó lè mi àti ẹwà jọ lùgbà tó pẹ́ díẹ̀ thumma hadarati al-wafa ó lákòókò òkú rẹ̀ fa tó faqultu la mo bá sọ fún pé ya fulan ilẹ̀ lágbájá inni kuntu ma'ak ìwọ náà mọ̀ kí mo ti bẹ pẹ̀lú rẹ tipẹ́ wa ahbabtuka hubban lam uhibba man irú ìfẹ́ tí mi ní sẹ́ni tó síwájú rẹ̀ ìwọ náà mọ̀ pé mo ní sí ọ wàkọ̀dì àdọ́rọ̀ká máa tààrọ̀ min amúrìnlá ìjíwọ náà tíwọ náà mọ̀ tó jáṣẹ ọlọ́run ìwọ náà rípa àṣẹ ọlọ́run ti fẹ́ dé bá ọ báyìí kí láṣẹ ọlọ́run jọ náà jàmá ikú ti fẹ́ dé. fàyílà máa ń tú sí ibi dákun tí wọ́n bá lọ tán ká tún lọ tún mọ̀ lẹ́ni eré tó lè júwèé mi fún pé òun tún ní kí n lọ rí bá. wà máa tẹ́ múrù ni kí sì ní ó lẹ́nu yìí bá ní àìbù náà yìí ìrẹ́ ọmọ mi wàláhì ma àlàmù àhàdà nílùú yẹ̀wò ó ní mi mẹ́nìkan lórí ilẹ̀ mọ́ àlàmà kùntù àlè tí ń bẹ lórí tèmi náà ń bẹ lórí tí ó sì ṣerú tí mo ṣe á làkọ̀dé hálàkà nàás onímọ̀jẹ̀ ń tán àwọn èèyàn ti dìdàkudà wà bá dàlù àwọn èèyàn ti yí ẹ̀sìn wà yípadà wà tààrọ̀kù àkùtàrọ̀ mà kánú àlè yìí gbogbo tọ́lọ̀ ni a máa ṣe àwọn èèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ́ ó ní àmọ́ ilà rọ́jùláì ó lẹ́nìkan mo tún lè júwe fún ọ ẹni bẹ́ẹ̀ mọ́ọ́sìlì mọ́ọ́sìlì ló wà kìí tún sábúlé tí wàá ló wà ìlú tó tún wà ní mọ́ọ́sìlì wàhúwà fúlàn lágbájá báyìí ló kọ rẹ̀ fàhúwà alámà kúntù àlè ó mi balẹ̀ pé ń tèmi ń ṣe lòun náà ń ṣe falhaq bihi tọ́ ọ bá lè mọ́ lọ́dọ̀ rẹ̀ ó dáa fún ọ púpọ̀ kọ́lá falamma mat ó nígbà tó wá di pé ẹnì yìí kú wàgọ́ yíyá tẹ́lẹ̀ pé ó ti wọ́n ti ṣe wọ́n ti lọ ó ti rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti tán lahiqtu bi sahibil mawsil ó ní mo bá lọ sọ́dọ̀ ẹni tó júwe fún yìí faqultu la mo bá sọ fún pé yá fulan ìrẹ́ lágbájá inna fulanan awsani inda mawtihi an alhaqa bihi lágbájá ló júwe mi fún ọ pé ìrẹ ni kí n wá bá àbí lójúwe rẹ fún mi ike kí n wá bọ́ ọ nígbà tó di kó fẹ́ kú. wà akhbarani annaka ala amri ó sì jẹ́ mọ̀ pé orí tó ń ṣe nìwọ́n náà ṣe. qala fa qala li ó ní ẹni ìbá sọ fún un pé aqim indi ẹ máa gbọ́dọ̀ tèmi náà fa aqamtu inda ó ní mo bá ń gbé lọ́dọ̀ rẹ̀ fa wajadtuhu khayra rajulin ala amri sahibi mo bá rí pé òun lẹni tó dáa tó tún mójútó runtọ́ ẹni rẹ̀ júwe fún ẹni tó júwe rẹ̀ fún mi lóru tó mójútó. falami elbas ahmad ó ní àmọ́ kò lọ kò pẹ́ púpọ̀ tí mo dọ́dọ̀ rẹ̀ ikú ìtìtàn bá tó débò náà. falama adọ́rọ́ sí olùwàfà nígbà kú wá dé kóńtù láwùjọ fúlàn mo bá ní wá lákòókò tó di pọ́ lọ. inna fúlàn náà ó sọ bí ilé lágbájá ló sọ̀rọ̀ rẹ̀ fún mi ló júwe rẹ̀ fún mi. wà àbọ̀rọ̀ níbi lóṣù kébìkì òun ló sì ní ìwọ náà sì rí pé àṣẹ ọlọ́run ti máa ń dé wá báyàn ìwé dé wá báwọn náà báyìí ta ni ìwọ náà tún lè júwe fún mi ta ló lè pa mí láṣà bí títí ẹ̀ làgbá àṣìkọ́ fún mi ó lẹ́nu ìbá ní àìbò náà ìrẹ́ ọmọ mi mo fọlọ́run bá búra fún ọ ma a'lamu rajulan ala mithli ma kunna alayhi ó ní mi ìmẹ́ni tó wà lórí irú tèmi àtẹni rẹ̀ níwà ìlà bí ní ṣìbí ó yà fẹ́ ẹnìkan tó tún wà nínú ṣìbí wàhùwà fúlàn ó kọ rẹ̀ ní lágbájá falhaq bihi títí tán tèmi bá dé lọ́rí bá wàkà falamma mata waghayyab làṣẹ́tò bí sahibi ní ṣèlè ó nígbà títí tán wá dé ẹni tó wá júwe fún mi kó wà ní ní ṣèbí náà mo tún wá lọ sọ́dọ̀ rẹ̀ ẹ wo hẹ́l pàtí sọ ìdàn káwọ́ra mo máa ń fàmí kéékèèké kọ̀ọ̀kan ẹ wo ojú kòkòrò pé mi ìtàn fẹ́ ṣẹ̀sìn lásán mo fẹ́ ṣe ẹ̀sìn tó ṣe kí ni jama tó yanjú ẹwọ báwọn yanjú wá ń ṣe islam lẹ́nu ẹwọ bá ti ń ṣe islam lẹ́nu àmọ́ bí èèyàn bá fẹ́ ṣètò ọlọ́run àyè máa ṣètò ọlọ́run ṣe pé àwọn ogun yẹn ṣe ń ṣe irọ́ a gbọ́dọ̀ máa wádìí òdodo bọ́lọ́run ọba ti dé nǹkan rẹ̀ kalẹ̀ ẹ wo irú àsìkò tó ń sọ ìtọ́lá àwọn pásọ̀ ti di dàkúdà ẹ dákun ẹ̀ wá àwọn tọ̀dọ̀ wa lẹ́nu àwọn tá lè gbé sípò àwọn tà náà kẹ wá wo àwọn àfa àtẹ̀ní jàmáà kọ̀dìbá dànù wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ kankanà wàtàrà kù áfẹ́rọ̀ máa pa àwọn èèyàn sì rẹ́dí àtìkàn tí wọ́n nke láwọn èèyàn wá fàṣẹ rí tiwọn. ṣùgbọ́n tó bá tọ́ òun ò máa wádìí kí ni tó dòdòdò ọ̀rọ̀ in tó ṣe nínú nǹkan mi ṣe pé mo kàn kó sọ́wọ́ àfa dàmí láàmú yìí dòdòdò ọ̀rọ̀ ẹ wo ó kí ẹnì kọjá lórí àwọn ọ̀nà sọ́ra pé á ah, eléyìí jọ ètè eléyìí òdodo lélẹ́yìí lótú ìwà àdìpé ìmọ̀lẹ̀sì yìí ti wá ó tún débi tọ́lẹ́sì ti wá ó tún béèrè pé ta la àfa àgbàdì tọkàn yìí balẹ̀ lé lórí ó dọ́dọ̀ yìí náà tún ní pé ẹni bú ni òun ló sọ fáwọn èèyàn pé ẹni bú ni òun ẹ̀rù báwọn èèyàn ṣe wá ń júwe ara wọn fún tó júwe ara wọn fún. ó fàájì ìtùhù ó lẹ́ni tó wá ní bẹ nínú síbí nìyí ní síbí ó ní mo bá lọ́dọ̀ rẹ̀ fa àkùbárùtùhù bí kọ́bárì ó ní mo bá sọ gbogbo àlámọ̀rí mi fún un wà má àmọ́rọ̀ ní ibi yìí sọ ṣèbè àti ní tí àwọn èèyàn mi ṣe ní ìmọ̀ràn fún mi kọ́ọ̀lá olóńgbà bá sọ fún un pé ah wọ́n gbọ́dọ̀ tèmi náà fa ọkọ̀ tó ẹ̀yìn dá ó ní mo wá ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà fa wajadtuhu ala amri sọ̀hìnbẹ́ yìí mo wá rí i pé irú táwọn èèyàn dáadáa méjì tí mo bá lùgbẹ̀yìn ṣe irú ẹ̀ lòun náà ń bẹ ní orí rẹ̀ ó ní fa ọkọ̀ tó máa akọ ìbẹ̀rọ̀ jọ̀lì mo wá rí i pé ah ẹni tó dáa ju mí èèyàn lórí ilẹ̀ ni mò ń gbé pẹ̀lú fawalahi ó ní mo ti bọ́ ọlọ́run bá búra fún Abdullahi bin Abbas máa lábi ta ànágàlà bí ilmout òun náà bá tún pẹ́ àkókò òkú tiẹ̀ náà bá tuntun falamma hadọ̀rọ̀ kúlùtùlá ńgbà tí wàá rí pé kú ti dé fún mu aṣọ fún un náà sí yá fúlàní dákun lágbájá ìnà fúlàní káwọn àwùsọ bí ilà fúlàní lágbájá ló kọ́kọ́ júwèé mi fún ẹnìkan súnmọ́ àwùsọ bí fúlàní ilé ẹnì dákun fàílà àmàntú sí bí wà máa ta àmúrò ni tàtún ìwọ náà ó tún sọ pé kí n lọ rè bá di dé kaal ó bá sọ pé ayíbo náà eré ọmọ mi jẹ́ sọ fún ọ Awawu ó fọ́ ọlọ́run bóra fún ọ máa ná àlàmú àhàdàn àwa ò mẹ́ni bákìyà àmúrínà tí ń bẹ lórí bọ́lọ́hùn ti wa kalẹ̀ fún wa ìlà rọ́jùlán bíi àmúríyà afẹnìkan tí ń tún bẹ ní àmúríyà fa ìnáhu bíi mísìlì máa nàánú àlẹ́ irú táwa ń ṣe òun lẹni tí ń bẹ ní àmúríyà òun lòun náà ń ṣe tọ́ bá wọ̀ kọ́ wá lè lọ rí bá ó ṣeé ṣe kí wọn náà kọ rí ní tí wọn wá ń bẹ̀ tọ́ àfa Salman Farisi ó ní máa tàwa kọ́ yíyá nígbà tó di pé òun wá kú láyé tán làhìtò lè sọ àmúríyà mo bá kú lọ́dọ̀ ọkùnrin tí ń bẹ ní nìṣìbí mo bá lọ sí ọ̀dọ̀ ẹni tí ń bẹ ní amòríyà wà akhbartuhu khabari gbogbo àlámọ̀rí yìí mo wá sọ fún un náà ìtẹ̀gbésí ayé mi mo wá sọ fún un faqala aqni indi oní àmọ́ gbọ́dọ̀ tèmi náà ọ̀dọ̀ ẹ̀sìn ọlọ́run bá kọ́ faqamtu ma'a rajulin ala hadi ashabi wa amrihim ó ní mo wá rí pé ẹni tí n tún bẹ pẹ̀lú rẹ̀ ìlànà àwọn tàkọ́kọ́ báwọn tàkọ́kọ́ ti ń sin náà bẹ́ẹ̀ ló ti wà ó ní látọ̀dọ̀ tiẹ̀ mo ti wá ríbi ní àǹfààní ìtàsábùtú hatta kana li baqaratun wa ghunayma ọ̀dọ̀ ẹ̀ mo wá wà mo tún àrùn kémi náà tiẹ̀ mọ ṣiṣẹ́ díẹ̀díẹ̀ mo ti wá ṣiṣẹ́ débi pé mo ti wá ní màálù tó pọ̀ díẹ̀ mo dẹ̀ ti láwọn nǹkan náà tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì qala thumma nazala bihi amrullah àṣẹ ọlọ́run bá dọ́dọ̀ tiẹ̀ náà falamma hadar ńgbà mo wá rí pàṣẹ ọlọ́run ti fẹ́ فلان إلى فلان وأصاب فلان إلى فلان ثم أصاب فلان إليه sọ́rí ọ̀rọ̀ mi ọ̀dọ̀ lágbájá mo kọ́kọ́ wá ó júwe mi fún lágbájá wọ́n ju júwe mi fún lágbájá lágbájá ló wá júwe rẹ̀ náà fún mi tí mo fi dọ́dọ̀ tiẹ̀ tó ń jẹ́ lẹ́kẹ̀ẹ́ ní báyìí tẹ́mi àyíká mi dákun wọn náà mi tó lè gbà mí mọ̀ràn kí n lọ rí bá ìyẹn أصبح على ما كنا عليه أحد من الناس amuruka أن تأتيه. ṣe pé nínú àwọn èèyàn tó wá ń ṣerú tá à ń ṣe tó dúró tí ẹ̀sìn ìnà sọ́ra bọ́lá ọba ti gbé fún wa yìí ó lè mi ò mẹ́ni náà mọ́ tí mo lè ní olórí bá o èmi ò tiẹ̀ rí walakinnahu ó ní àmọ́jẹ́ ń sọ fún ọ qad azallaka zamanu zamanu nabiyyin sọ́rí àsìkò ànẹ́bì kan la wà yìí wúwa mab'uthun olówó padà gbà ànẹ́bì yẹn dìde bìdíìní ibrahim pẹ̀lú ẹ̀sìn bàbá ńlá bàbá wa tó jẹ́ anabi ibrahim ó ní àmọ́ ẹni náà ìyẹn kúròjò bíi arọ̀dẹ̀là àrọ̀ ìlú wa yìí kọ́ ni yóò ti wá o ìlú àwọn lárúbáwá ni yóò ti wá ilẹ̀ lárúbáwá ni yóò ti jáde muhajiron ilà arudin bẹ́yìnà harrotin ìlú rẹ̀ tí wọ́n bá bí sí yóò padà kú ń bẹ́ẹ̀ wọ́n lè jáde tí ó ṣe ìjira ìjira rẹ̀ tí yóò sì ṣe àárín ìlú rẹ̀ àti ìlú kan ni ìlú rẹ̀ àti ìlú tá ń wì ìlú náà àwọn òkúta wọ́bọ́wọ́bọ́ tó jókúta dúdú ó wà láàárín ìlú méjèèjì bẹ́ẹ̀ iná hùmà náà tó wá torí láàárín àwọn ìlú wọ̀nyí àwọn igi ọ̀pẹ yóò pọ̀ ń bẹ́ẹ̀ bíhi àlàmọ́tò látẹ̀pà àwọn àpẹẹrẹ kan mọ́ abẹ lára ànábì yẹn àwọn àpẹẹrẹ yìí ò ní pamọ́ la ilaha ẹ̀wùn jọ lọ́wọ́ ẹni yìí tó jẹ́ tó lóore jù náà ọ̀nà sọ́ra ó ní kò sẹ́ni tó gbádùn mọ́nú àwọn òun ò lẹ́dùn wájú ìfún ẹ mọ́ ìyẹn ni pé ẹ̀sìn àwọn ti ń lọnu o torí kò sẹ́ni tí ń ṣe bọ́lọ́wọ́ bá ti di ra wọn mọ́ àmọ́ ti wà lásìkò ànábì kan ànábì àárín àwọn lárúbáwá ni yóò ti jáde ẹ wo bó ti júwe ànábì wa Muhammad ó wá ní àwọn àpẹẹrẹ kan bẹ lára rẹ̀ àpẹẹrẹ nìyẹn pamọ́ tọ́ ọ bá ti rí ọgbọ́dọ̀ lápẹẹrẹ yìí lára rẹ̀ ó lára kọ́kọ́ yaakul hadiya anabi máa bá fún ní ẹ̀bùn yóò jẹ wàlá yaakul sadaqa àmọ́ tó bá fún ní sàárà kò ní jẹ báyìí na kàtìfẹ́ yìí ó dà pẹ̀lẹ́ méjì báwọn ìmọ̀ ń jẹ ẹ̀bùn kò ní jẹ ó wà ní láàárín èjìká rẹ̀ méjèèjì khatamun nubuwa sáǹpù ìjánabi ọlọ́run ẹ̀ bá ń bẹ̀ fa ìní sàtọ̀ àtà pásítọ̀ yìí wá ń sọ fún wọn Salmanul Farisi sọ wípé agbára rẹ bá wa kà antel akọbitil kalzila pé kọ dé ìlú àwọn lárúbá tó júwe fún ọ yìí fàfà àlì máa lọbẹ ẹni ní tó kà nù wé wọn òun ló fi sọ̀rọ̀ njọ náà yíò láti mọ̀ pé ẹ̀sìn náà sọ̀rọ̀ wọn ti yí padà yíkú yìí ká súnmọ́ máa tàwa gẹ́yà ó ní bẹ́ẹ̀ ni ti kúnnù famakastu bi amúríyà máa ṣá Allahu an ó nílùú amúríyà yìí ó ní mo wá ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ fásitì tọ́lọ̀ ní ìfìmọ̀ bẹ́ńbẹ́ òògùn fẹ́ni tó ń lọ bá mọ́ òun jà ń bẹ lórí pé tó ànábì àsìkò ànábì kan àti wà lákòókò rẹ̀ ó ní súnmọ́ mọ́rọ́bì náfàrún min kálí tùjárọ̀ ó láwọn èèyàn kan láti kálí ó ní bí wọ́n ti wá nù ó ní oníṣòwò wá ni wọ́n fakultu lahum ó ní mo wá pè wọ́n tó fi ẹ wá yẹn oníṣòwò yìí tahmiluni ila arudil arab kí ẹ tiẹ̀ lè gbé mi lọ sílùú àwọn lárúbáwá wà u'tikum baqarati àwọn màálù mi yìí sì kó gbọ́ ẹ̀fún yín ẹ̀mọ́ kó lọ àti gbogbo nǹkan àlùmọ́nì mi kó máa jẹ́ sí àmọ́ ohun tí mo kó yìí mo fẹ́ fi san owó fẹ́ẹ́fẹ́ gbé mi lọ ilẹ̀ àwọn Lárúbáwá ibo ní lọ́ńbẹ̀ kò mọ́ o àbójà ń wá ẹ̀sìn ànábì yìí tó ànábì yìí àkókò rẹ̀ láwàá yìí ń kà ń náà àwọn ẹ̀yà bá náà a lè gbé ọ lọ kó o gbé màálù rẹ wá ó ní fa àtọ̀ ìtùmúhà ó ní fa àtọ̀ ìtùhùmúhà ó ní mo wá kó gbogbo màálùú mi mo wá kó gbogbo ẹ̀ ó ní mo wá kó fún wọn wàhámàlú ni ó ní wọ́n bá gbé mi lóòótọ́ hátà ìdàkọ́dìmú bí wáàdì alukọ̀rọ̀ ó pé wọ́n wá gbé mi débi àwọn abúlé kan zọlámù ni ó ti ṣàbòsí fún mi nu nígbà dábúlé yìí fàbàáhùnì ní rọ́jòlín ní yahuda abdan ó di mọ́ tí nìkan nú àwọn yahudi nù wọ́n bá tà mí fún gẹ́gẹ́ bí ẹ̀rú wọ́n tà mí lẹ́rú kí ni jẹ́mọ́ wọ́n tà mí lẹ́rú fakuntu indahu abdan olùbá ń bẹ lọ́dọ̀ rẹ̀ bíbẹ kí ni kalimanu bẹ jọ́ náà jẹ́mọ́ ìbẹ̀rù ni wọ́n ń bẹ lọ́dọ̀ ẹ̀ nìyí wàrọ̀ ayé tó ń lakùn wọ́n tà mí fún onímọ̀ bí mo ti rí àwọn ọ̀pẹ nu àwọn ọ̀pẹ tí ó mọ jápẹrẹ pé á ó dàbí pé ibi tán mọ̀ ń sọmọdé yìí ó lóun bá rí igi ọ̀pẹ wàrọ̀já òtún àǹtẹ̀kù nàìbálàdà lẹ́rì wàṣọ̀fà lè sọ ìwé ó ní wàá rò pé à ah, àbí ìlú tí wọ́n sọ fún mi àbí bẹ́ẹ̀ mo ti dé ìlú òtọ́ ni. wàlámi yẹ hikili fi nafsi fàbẹ̀yìnàmà àná ìndàhù kọ́dìmọ̀ àlẹ́yìn ibn ammi Allah ó ní ibi tí ìdí ó lọ́mọ ńkù rẹ kankan tún wá ni minal madina òun wá láti madina min bani nínú àwọn banu Qurayza wà lóun wà àwọn banu Qurayza madina náà wà fàbùtà àní minhu ó lóun ló tún wá rà mí lọ́wọ́ ẹni táwọn èèyàn ta mo kó màálù mi fún tọ́tà mi fún fàtàmẹ́lá mi lọ ti ṣe wa ti ń pè madina ńgbà náà fáwọn ó o máa wa ìlà kò ju ẹnu pé mo kàn ri wọn mo eré ìlú mọ̀dínà náà báyìí fa arọ́pù àbí tí bá ti sọ àìní mo ti rí mo wá rí mi sọ fun mi pe o ti rí mo wa rí àwọn mo ba ri lara mọ̀dínà o ní mo tiri rí iroyin ati àti apere ti ti fi ju fún mi pé mo ti wo na pe fa aqamtu biha ó ní ìbá ń gbé bẹ́ẹ̀ wa ba'atha Allahu rasulahu ó ní bọ́lá wọn bá ti gbá ànábì dìde nu fa aqama bi Makkah ìbá ń bẹ ní Makkah ma aqama lákòókò tọ́lọ́ ní ìtumọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la asma'u lahu bi dhikrin ma'a ma ana fi ó ní ìtì ẹ̀gbọ́n pa rẹ̀ rárá ìgbọ́n pa rẹ̀ ma'a ma ana fi min shughli riq látara pé ìlú ẹrú tí wọ́n ń lò ní iṣẹ́ ẹrú tí mò ń ṣe kò jẹ́ kí ròyìn ànábì tiẹ̀ dọ́dọ̀ ni summa hajara ila al-Madina ó lá ànábì fi wá ṣe hijira wá sílùú Madina fa wallahi inni la fi ra'si azikin li sayyidi a'malu fi olórí di ọ̀pẹ ni mo wá ń bẹ́jọ́ kan tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ fọ́gà ni ó ní wàtẹ́yìí di ìjà ni ó lẹ́yìn tó jọ́ ọ̀gá mi tó rà mí lẹ́rù yìí tó jọ́ lówó mi òun sì jòkó lábẹ́ igi èdè akpala ibùnà amínlá bí mọ̀lẹ́bí rẹ̀ kan ti wá nù ọmọ ńkù rẹ̀ kan bá wá hátà wá kọfà àlẹ́ yìí ọmọ òkú rẹ̀ ibà dúró sọ́dọ̀ rẹ̀ faqala fulan qatala Allahu bani Qayla ó wà ní a ọlọ́run kó gbógun tàwọn bani Qayla o wàláhì ó ní jẹun sọ fún ìmọ̀ fọlọ́n búra innahum al-ana la mujtami'una bi Quba ó náà bẹ́ẹ̀ rí wọn àwọn wá ala àwọn náà wá lọ rí kóra wọn jọ ọkùnrin tán ọkùnrin tó wọ́ sí mọ́kà tó wá láti mọ́kà lé ní ìtàn lówó ẹ̀sìn ìjíráwá wọn yaz'umuna annahu nabi gbogbo wọn máa ń pè lánàbì mọ̀ ni ó ní gbogbo wọn ṣe kí ni jama wọ́n ń pè ní ànàbì ó lẹ́nu yìí tí gbogbo wọn ń pè lánàbì ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo wọn ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n wá kóra wọn sí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ti dé ìlú Madina níjọ náà ẹni ẹjọ́ yìí ló wá ń rò fún ẹ̀gbọ́n rẹ̀ qal Salman al-Farisi ni falamma sami'tuha nígbà mo wá gbọ́ bó ti sọ yìí pé àá ẹnìkan ó pèrè ẹ̀ lánàbìkẹ́ àwọn èèyàn kó sọ́tọ́dọ̀ rẹ̀ ó dẹ̀ wá láti lúbo ó wá láti lúbo mọ́ká a ó ní àkọ́dá tí nílà ọ̀rọ̀ wá ó lẹ́sẹ̀kẹsẹ̀ òtútù sì mú mi bí ẹni tí ibà ń ṣe òtútù mú mi bí kí ni jàmáà bí ẹni tí ìbá ń ṣe hátà gọ̀nàmtùsà àsùkùtù aláṣẹ yìí ni ó ní tí mo padà fi rò pé ṣé èmi jábọ́ látòrí di lólówó mi lórí báyìí kọ́ọ̀lá wà nẹ̀zálùtò àní nàkàlà ó ní mi padà ní ọ́pṣọ̀ kọjá pé mo bá bọ́lẹ̀ látòrí di fàjà àlùtò àkúlù líbìnà àmì mo bá ń sọ fún ọmọ ń kú ọ̀gá mi ẹrú lásán ni ó ti gbàgbé tẹ́rú lòun ó lóun bá tún sọ fún àkùn pé ah dákùndákù máa dá tẹkùlù máa dá tẹkùlù kí lọ sọ lẹ́ẹ̀kan kí lọ kí lọ ló ṣe ẹnìkan lánàbì kan kí lọ láwọn èèyàn ṣe sọ fún mi. fagọ́dì bá ṣe iye rè ó níbi inú ti bí olówó mi nu fàlàkàmà ni lákùmẹ́tàn ṣàdídà bó ṣe fún mi ń blò tó lágbára gidi gan nìyẹn. kọ́l ó ní bóyá ṣe bẹ́ẹ̀ tán ó bá sọ bẹ́ẹ̀ fún mọ́ kọ́l ó bá sọ fún mi pé máa lákà wà ní hàdà kí ló kàn pẹ̀lú nǹkan tá à ń sọ mi kí ló kàn pẹ̀lú pẹ́ẹ́nìkan ápùdé làárà àmàlì lọ́gbàdúgbò ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀rú kan ni wọ́n ni lọ́gbàdúgbò ṣe rẹ̀ قال قلت لا شيء وما دي اقصد كان اقصد كان انما اردت ان استثبت عما قال ان تبرو يكن سو مو كان فẹ́ mọ̀ bó ṣe rí nǹkan fẹ́ gbọ́ kí n tiẹ̀ mọ̀ tún yí mọ́ náà ni kò sí nǹkan kan sà kò sí nǹkan kan. wàkàtí káàna ìdí ṣé olùkọ́jà máa so ó ní bẹ́ẹ̀ sì ni níbi iṣẹ́ tí ń ṣe òun mo ti kó àwọn bí èso kan mo ti kó jọ. falama amtain onígbò wa dìrọ̀lẹ́ ó bá kó ogbó tí mo ti kó jọ yìí mo bá gbé e ثم ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم mo bá gba ibi tán láàánàbí wà lọ wàhúwà bí kùbá kùbá tẹlifíṣàn ibẹ̀ náà mo lọ mo bá rà nàbí fàdàkọ́lùtò àlè ó ní mo bá wọlé tọ́bi tó wà fàkùlùtò la mo bá sọ fún un pé dágùn lágbájá innahu qad balagani annaka rajulun salih ìró kàn mí ìpẹ́ ní èrè ni ọ ìró kàn mí bẹ́ẹ̀ wà má aka ashabun lak ìró tó wá kàn mí pé ìwọ nìkan sì kọ́ lọ wà mí ipa àwọn èèyàn kan bẹ tẹ ẹjọ wa gòrọ̀bá àjòjì sí ni gbogbo yín àti wọn náà záwò hàjà tí kí wọ́n ní wíwá tán wá wọn ní nǹkan kan ìlú wọn tó fi kú wọn rówó mú dání kò sí nǹkan kan lọ́wọ́ wọn wàhálà ṣe oníkàánà ẹ̀ǹdì ó kí ní ìrè ní tèmi rí kójọ tí mo rí gbé wà rè lè sọdakọ mo fẹ́ kó máa jẹ́ sọdakọ fọ̀rọ̀ àìtùkùn àhàkọ́ bíhi min ghayrikum ó ní sọdakọ yìí tí mo kójọ yìí mo sì rí pé òsẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jùlọ àtẹ̀yìn tó ṣe pé ẹ wá àjòjì ní tẹ̀ ní nǹkan kan Salman al-Farisi ó ní faqarrabtuhu ilayhi ó ní sàárà tí mo wá pé kíní mo wá mọ̀ọ́mọ̀ tì í síwájú ànábì sallallahu alaihi wasallam faqala rasulullah sallallahu alaihi wasallam li ashabi olùwádìí táwọn ànábì sọ fáwọn èèyàn rẹ̀ pé kúlù ó yá gbogbo yín ẹ̀ máa jẹ́ wa amsaka yada ó lànàbì wá di ọwọ́ ara rẹ̀ mú falam ya'kul òun ò wá jẹ nǹkan kan bẹ́ẹ̀ kò jẹ́ kí ni jama kò jẹ́ paul fakultu fi nafsi ó ní mo bá sọ fún nínú ẹ̀mí mi pé hàlìhì wàhìdà á àpẹẹrẹ kan rèé hàlìhì wàhìdà ká má gbàgbé kí lápẹẹrẹ yẹn jẹ́ jama tó fi pé lápẹẹrẹ kan àpẹẹrẹ ìjà nàbì ẹnu ta ló ti gbọ́ pé yóò rí àpẹẹrẹ yìí ẹnu pásọ rẹ gbẹ̀yìn tó kú lọ́dọ̀ rẹ̀ pé ẹni náà kèé máa jẹ́ sàárà tó náà gbà fún yẹ́s a àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ òǹlẹ̀lẹ̀ yìí ó dé fún mọ́sọ̀rọ̀ tó àn olùbá tó kò lọ́dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ àlùsọ̀lá òun bá tún lọ rí wá àwọn nǹkan míì tó kó jọ onípa tó ti wá kó àwọn nǹkan míì jọ tán wàtàhàwàlà rasulullah sallallahu alaihi wasallam ila madina anabi ti wá kó ní kùbá ó ti gbanú madina lọ sọmọba ìtòbí ó ní tí mo tún kó jọ lẹ́lẹ́kejì mo bá tún gbé wá fàkúrùtù ìnira ètò kálá tá a kan ó ní mo rí ọlọ́run mo rí ọpọ́ ọ̀jẹ̀ sàárà wàhálì hi hadiya sọwádìí lè tí mo mú wá ẹ̀bùn ni akramtuka biha mo fi sàpẹ́lì rẹ̀ kẹ́ gẹ́gẹ́ bí pàǹdà bí ọlọ́wọ́ bàmí ọ qal fa akala rasulullah sallallahu alaihi wasallam minha ó ní bá ànábì ti jẹ́ nú ẹ̀nu wa amara ashabahu fa akalu ma'a wọn ló bá pàṣẹ fáwọn sábẹ́ tó bóyá ẹ̀yin náà máa wá jẹ pé ànábì jẹ́ àwọn sábẹ́ náà jẹ́ kí ni jẹ́mọ́ wọn jẹ́ ó tún bá sọ ànábì nìkan náà tó dáa jẹ ó tún fún àwọn sọ̀hábà ó ní kàkúrú tufi iná fi hà tá àlè fìlàtà mo bá sọ lẹ́yìn ara mi pé yẹ àpẹẹrẹ ti di mélòó báyìí ó di méjì ó kó àpẹẹrẹ mélòó tó mọ jẹ́ ìtura sọ́lá aláṣọlá sọ́lá wà wà bíbá kẹ́ ẹ̀ ó ní wọ́n bá ànábì ìjọ kan ànábì wa ń bẹ níbà kẹ́ ẹ̀ ó nígbà tí wọ́n bẹ níbà kẹ́ ẹ̀ lùgárì mo bá sọ pé wàkọ̀dù tẹ́bi àjànẹ́zàtà mi ní asáàbì àléhi sàmlátánì la wọ́n wà jáde tó fi asáàbì bàkẹ́ yìí sì rèé ó níbi tá a máa ń sìnkú sí gbàkí ọ̀hún sì ń bẹ dì ní àmọ́ ti tó ogun débi pé àwọn sọ̀hábì ànábùwà Muhammad sallallahu alaihi wasallam kú Mádínà ibi tá máa ń ti gbogbo wọn sí náà nù gbàkí yìí là nẹ́bí wa wà wọ́n gbókù ẹnìkan wá bẹ̀rẹ̀ ànábì wa jókòó láàrin àwọn sọ̀hábà ń jọ náà ó ní fasalam tó àlè èmi náà wá dé bàkí mo wá sálámà sí i fún masadartu ó wá rí tí mò ń lọlé tí mo fẹ́ máa rọ kiri ká òun báyìí ó ní ìlọ anzuru ila zahari mò ń dọ́gbọ́n wo ẹ̀yìn rẹ̀ bóyá màá lè rí stampu yẹn Salman al-Farisi radiyallahu anhu ó ní stampu tó ju èmi mo bẹ́ rí falamma ra'ani rasulullah sallallahu alaihi wasallam istadartuhu arafa anni astathbitu fi shay'in wusifa li ó nígbà tá ànábì tí wàá rí kétí mo sáà ń lọ káàkiri ó là ànábì tí mo ti mò ń wá ó ti mọ̀ pé mo fẹ́ kọ̀ǹfàmù tí wọ́n sọ fún mi ó ní fa alqaridaa ó nabi nàbí bá wàrà tú àlìkínbà rẹ̀ ó bá wàrà yọ kúrò lára anzahari yìí ó ṣì kúrò níbi ẹ̀yìn rẹ̀ ó ní bó fa nazartu ila al-khatam ó ní bí mo ti rí stamp yìí nìyẹn fa araftuhu mo bá Yes sí yẹ fa nkababtu alayhi ó ní mo bá balẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ó ní mo ti balẹ̀ ànábì báyìí ó ní mo kàn bẹ̀rẹ̀ sí ní kíìsì wa muhammad sallallahu alayhi wa sallam wa abuki ó ní mo wá ń sunkún ẹkún kí ló ń sunjá pé ah àti màá tiẹ̀ padà rí ànábì yìí. fàkọ́lá ní rasulullah sallallahu alaihi wasallam ó lé ànábì wa sọ fún mi pé ọ̀yà ọ̀yà sọ́sẹ́yìn díẹ̀ ó ní mo wá sọ́sẹ́yìn mo jókòó ó ní mo wá bẹ̀rẹ̀ sí ní pìtàn gbogbo ìrìn àjò mi kàmá haddathuka ya ibn abbas gẹ́gẹ́ bí mo ti ń sọ fún ọ lẹ́mìí rẹ abdullahi ibn abbas. kan salman wa parí ọ̀rọ̀ sílẹ̀ ó ní fa àjàbà rasulullah sallallahu alaihi wasallam yẹ́sùn ó ló wá ju ànábì lójú pé ah káwọn sàábé nìkan tiẹ̀ gbọ́ irú nǹkan tí òun gbọ́ yìí inú ànábì náà dùn pé àwọn sàábé gbádùn ìtàn tó lágbára báyìí sọmọ ṣàgbàlá Salmanu rik ìjẹ́rú kò wá jẹ́ kí Salmanu orí ìsìláàmù rẹ̀ sí dáadáa torí pé gbogbo bàtà àwọn tó kú bá ń wà pẹ̀lú ànábì ọ̀dọ́ ta lòun wà ọ̀dọ́ yìí tó fi rà á lẹ́rú ni fún ká máa lò fún sí okú ká máa lò fún gbogbo ẹ̀ ó ní ẹrú yìí ò jẹ́ kí Salmanu al-Farisi ráyè kò ráyè jagun bádàrí tí wọ́n jà kò ráyè kó jagun Uhud bẹ́ẹ̀ sì ni ń ti ń jẹ́ kí ni báwọn jọmọ́ ó ti jẹ́ sàádé àmọ́ ẹ̀rù ni kọ́l tó ń bá kọ́lá ní Rasulullah sallallahu alaihi ó ní gbowó ayé ànájú wa tó ń tó gbé Salman wá ìjẹ́rù rẹ̀ yóò jọ gbá mùsùlámù rẹ̀ káàtì yá Salman káàtì yá Salman kí ni túmọ̀ mù káàtàbà tábàdínú fíkì ìsìlámù amẹ́kàlàyé lé amẹ́kàwárà yẹn díẹ̀ ó ní pé tẹ́rù bá bẹ lábẹ́ olówó rẹ̀ òun gẹ́gẹ́ lè bó lówó sọ̀rọ̀ pé ah, ẹ kúkú padà kà mí gbẹ̀yìn náà tó náà máa ń ta irú náà bẹ́ẹ̀ bá tà ní àwọn ọmọ yóò jogún mi kan lè tà mí kan sọ mí lówó náà ẹrú abólówó sọ̀rọ̀ pé ẹ dákun èló gan lẹ̀ tiẹ̀ tà mí kálẹ̀ tà mí tó bá ó lè ní ah, fifty million ni ó lè ní twenty million ni ṣé yóò náà ó yá ẹ wá gbà mí láàyè máa lọ rí ṣiṣẹ́ iṣẹ́ ìlolo lẹ́rú yóò mọ̀ wá lọ rí ṣe ni yóò fi mọ san owó orí ara rẹ̀ títí títí tí ó fi ra ara rẹ̀ padà kúrò ní oko ẹ̀rú ìyẹn náà ń pè mùkátàbà ó wá ní àwọn tó dénú ṣẹ̀ríà o torí kìí ṣe gbogbo ẹrú lẹ́tù ṣe mùkátàbà fún tó jẹ́ ẹwà kátàbà rẹ̀ tán tí yóò wá sá lọ ẹ̀rí báwọn Islam ó wá gbé Islam náà sì padà gbàrú eléyìí àṣà alárúbáwá ló ti wà ó là nẹ́bì ṣe ń sọ fún Salimanu ọ̀gá Salimanu ìgbà ìsìláàmù là nẹ́bì ṣe ń sọ Salimanu pé káàkiri yà Salimanu lọ bọ́gà rẹ̀ pé ọ̀fẹ́ bá sáyìn pé ọ̀fẹ́ rárá rẹ̀ ó ní fàtà sábùtù sọ̀híbí aláàtàlá àti ní àtìnáàkìlá ó ní àwájọ ládéhùn pé màá san bí màá gbin igi ọ̀pẹ three hundred igi ọ̀pẹ mélòó three hundred mo gbọ́dọ̀ gbé fún òṣìyí ha aláhùn bẹ́ẹ̀ fàkẹ́yìn ìyẹn ni pé ìyín gbé fún ìyín gbé ló di ń kọ̀ọ̀kan tí ó fi pé three hundred láwọn ibi tá a sì máa ń gbégi ọ̀pẹ sínú ní gbèsè oníbàkan náà èyí tí wàá san ogójì òkìyà òkìyà iye kan tó tówó inú owó ni fàkọ́lá rasulullah sallallahu alaihi wasallam ó náà níbi sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn rẹ̀ pé tọ́ ṣe ẹgbọ́n tí alimami ṣe báyìí àdéhùn tó bọ́ ga rírì ó yá àìnú akhakum ọmọ ìyá yín wá ni o ẹran ọmọ ìyá yín lọ́wọ́ ẹ mọ̀jà àgbàgbé o ẹrú ni o kálọ̀ pé Islam kò wó pẹ́nìkan là á mọ̀ ẹ̀ràn lọ́wọ́ ẹnìkan là yín náà lọ́wọ́ àìlú akọ́kùn ọmọ ìyá wọn lópin anábì nítọ̀ ọmọ ìyá yín ti dé ọ̀rọ̀ rẹ̀ délẹ̀ báyìí ó yẹ ẹ̀ràn lọ́wọ́ Salmanu ni fa àánú ni bìnnàkìl bìnnàkìl ó láwọn èèyàn jọ́nà àwọn sàhábì ànábì ó ní bá ti nà mí lọ́wọ́ nù àjọgbìn gbogbo

fàkọ́lá lè rasulullah sallallahu alaihi wasallam ó là nàbí wa sọ fún un pé ìrẹ́ Salman alfarisi wà gbọ́ ọ gbogbo ń tà ń wá òun ló ti pè yìí idhab ya Salman fafakir laha ó yá lọ síbi tẹ́ gbẹ̀kínní sí tètè máa lọ rí gbẹ́ ihò tí a bọ̀ sí bọ̀ lọ gbẹ̀ sí. fàyíra fàràkùtà tó o bá ti wá gbẹ́lẹ̀ tán tó o ti gbẹ́lẹ̀ tó o pẹ́ bọ́ kígibọ́lẹ̀ fáàtì ni ó lè mí ni ọwọ́ bá o. àfúùnù na àdọ́ òhà àbíyàdáì èmi gangan ní ìmọ̀ fi ọwọ́ ara mi ní ìmọ̀ ọbọ̀ fi kì í báyìí sallallahu alayhi ẹgbẹ́ ìtẹ́ríbà muhammad èmi gangan mo fẹ́ fi ọwọ́ ara mi ní ìmọ̀ ọbọ̀ fi gbìn ní ìmọ̀ fi gbìn ní ìmọ̀ fi gbìn ó ní ó ní mo bá gbẹ́lẹ̀ lóòótọ́ wà á ni ó láwọn èèyàn mi sì ràn mí lọ́wọ́ mo bá wá bá nàbì mo sì sọ fún pé mo ti parí ẹ fàkọ́rọ̀jà Rasulullahi sallallahu alaihi wasallam ma'i ilayha ó láti nàbì sì tẹ̀lé mi bí wàá sùn bẹ́ẹ̀ ó ní faja'alna nuqarribu lahu liwadihi ó láwa bẹ̀rẹ̀ sí ní sún àwọn kíní ìmá nàbì abá ti ń gbé lọ́dọ̀ rẹ̀ báyìí wa yada'uhu Rasulullahi sallallahu alaihi wasallam minha wadiyya wahida ó láti nàbì sallallahu alaihi òun ló wá ń gbé síbẹ̀ bìyẹ́dì pẹ̀lú ọwọ́ rẹ̀ fawalladhi nafsu Salman bìyẹ́dì ó ní mo fi ẹni tí ẹ̀mí ẹ̀mí Salman ń bẹ lọ́wọ́ rẹ̀ búra máa máa tàtí ni ha wàdíyàtò wàhídà ó lẹ́yọ̀ kan nu gbogbo àwọn tá a kójọ yìí tó jẹ́ pé àwọn tá a fẹ́ kìbọlẹ̀ ìkankan ní òkú náà gbogbo ẹ̀ náà láríbi kìbọlẹ̀ ní láríbi kìbọlẹ̀ láàyè fa àdáyìtò nàkìlá ó ní mo bá rí pé igi ọ̀pẹ three hundred tọ́gà mi ní gbìn mo rí i pé mo ti rí ibi bọ́lí bì yín o nígbà mo mọ́rí bọ́n bì yín o tán ó bá tó kú pé bàbá kìlọ̀ àlẹ́ yẹn máa gbọ́ mo ti fẹ́ rówó ọ̀rọ̀ tún kù sọ̀rọ̀ ọ̀rọ̀ owó. ka ya Rasulullahi sallallahu alaihi wasallam mithli baydati dajaja min zahab ó náà bá mú góòdì kan wá bá nàbì ó ní góòdì gbogbo títóbi kò ju ẹyin lọ. min ba'di al-magazi nínú ogun táwọn mùsùlùmí kìlọ rẹ̀ jàǹjọ́ náà ti mú ó sọ fún wọn pé ma ah, farisi ara fárísì tí ó lọ rè sign agreement pẹ̀lú ọ̀gá rẹ̀ pé òun sanwó rẹ̀ òun bó o tiẹ̀ lọ́rọ́ rẹ̀ qal fad'uitu la àwọn èèyàn bá wá bá fa ó là nàbì bá ní pé khudh hadhihi ó góòdù yìí fa ma ya san lọ́ọ̀rẹ́ ti pé ọ̀ràn yọ ọlọ́run ti ń bẹ lórí gbèsè tó ti ní pẹ̀lú ọ̀gá ń gbà fi san gbèsè ó lọ wá dà nàbì lóhùn pé ya àyè ah, ànábì láti mọ́ bínú o gbèsè tí mo jẹ owó tán ni mú wá góòdù tí ò ju ẹyin lọ yìí kò káńtà ń sọ yìí ẹ dákun góòdù tó bá tó ẹyin gan lásìkò wálé ni ẹ mẹyẹ gíráàmù tó jẹ lẹ́ẹ̀rí máa dúró gbèsè tó jẹ ó ní à ẹ góòdù eléyìí rẹ ànábì kò káńtà kan kọ ànábì ni ṣé mi mo gbélé ọ lọ́wọ́ ha ìwọ fa inna Allaha sayu'addi ọ rí pọ́lọ́wọ́ bó sì lò ó wọ́n rí kó kéré ni gíráàmù rẹ̀ ó wàá tóbi débi pọ́lọ́wọ́ bó sì lò láti fi san gbèsè rẹ̀ góòdù sì ni wọ́n fi ma gíráàméjì ni wọ́n fi máa ń wo bó ti tó kìí ṣe pé ẹ wá tóbi ní tóbi gbangba gbogbo ó lè má dùn ju two gíráàmù lọ ìmí ẹ̀sìn lórí tí ara mọ níwọ̀n ẹ̀ di pé gíráàmù rẹ̀ ó sì lágbára jù lọ ọlọ́run ó ní mo bá gba ẹ̀yìn yìí lọ́wọ́ ànábì fawazantu lahum minha ó ní mo bá lọ rí wọn fún ẹ pé ẹja lọ rí wọn walladhi nafsu Salman biyadihi ó ní mo fẹ́ntẹ́mì ní gbígbẹ́ lọ́wọ́ rẹ̀ bóra ó nígbà káàtì wo arba'ina uqiya ogójì uqiya làwọn bá mẹ́ ẹ̀sìn wọn gbàgbé àdéhùn àtọ̀gá rẹ̀ mélòó ni àdéhùn àti ọ̀gá rẹ̀ òun náà ni ó ń bẹ́ẹ̀ ó ní fa awfaytuhum haqqahum ó ní mo wá fún wọn ní ẹ̀tọ́ wọn ìpè sàlàfíìnà òkìyà ọgbọ̀n ló wà àtọ́gá rẹ̀ dọ́ládùn ó bá fún ọ̀gá rẹ̀ ó ní mo wá fún wọn wà òtí kùtù ó ní bí wọ́n ti tún okùn ẹrú bí wọ́n ti tún kú lọ́rùn mi nìyẹn fashahidtu ma'a rasulillah sallallahu alayhi wa sallam al-khandaq ó nígbà tó wá di gazuwatu al-khandaq ìyẹn ni pé gazuwa àtibí tí wọ́n ti fẹ́ gbẹ́ kòtò láti lè fi kojú àwọn ọ̀tá pẹ̀lú iṣẹ́ ńlá sísàlùmánù ìfáàrí náà ti mẹ́ táwọn kò nígbà wà àtijọ́ àti bẹ́ẹ̀ ó ní bó ṣe di pé ogun yìí lòun wá bẹ̀rẹ̀ sí ní bá wọn jà nìyẹn summa lam yafutu ma'ahu mashhad ó ní látìgbà náà ogun kankan kò wá kúrò ní kíni kò kúrò ní ọ̀dọ̀ òun. jamaat la fẹ́ mú bí ọ̀rọ̀ yìí sorry arba'ina ukiya fọ́tí ukiya náà nu àdéhùn àtọ̀gá rẹ̀ dédé tó ń wá náà lówó góòdù yẹn wọn. hakadha kana islam salman alfarisi bí salman alfarisi mo ti gba islam nílé. jamaat àkókò ni ò ní gbà wá ni ẹ̀rí pé tàbá ní ká mọ mú àwọn àǹfààní àǹfààní jáde nínú ìtàn yìí láti pa àǹfààní pọ̀ ń bẹ́ẹ̀. àkọ́kọ́ táwa gbọ́dọ̀ kọ́kọ́ mú bàbá tẹ̀ rí gbogbo nǹkan sọ ni pé èmi àti iná ìsìláàmù wa ẹja ṣe ìsìláàmù wa dáadáa ẹ mọ̀jà kàn mọ̀ ṣe ìsìláàmù ẹ tí gbogbo èèyàn bá ń ṣe la fẹ́ mọ̀ ṣe ẹ mọ̀jà ó jẹ́ pé ìsìláàmù pé ẹ̀ àtàfẹ́ mọ̀ fi tiwa náà jọ tàwọn èèyàn ẹ jẹ́ ká máa wádìí pé ìpìlẹ̀ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì gbogbo nǹkan tá à ń ṣe ní Islam ká máa mọ̀ kákan máa jẹ́ pé àfa àkẹ́kọ̀ọ́ sọ kíní kan èèyàn kẹ́kọ̀ọ́ ṣe kíní kan wọ́n kàn dá mọ́jọ irọ́ ẹ wo bí èèyàn ṣe dààmú láti orílẹ̀ ìlú wọn ẹ wo gbogbo ibi tó ti lọ ẹ wo bó ṣe ń kó nílùú ìlú kan bọ́ sí ìlú kan nítorí kíní nítorí class àmì nǹkan ní kèsè kùjẹ ṣe ẹ̀sìn tó yẹjú mo bẹ́ ṣe títí tọ́lọ̀ fi wá ṣe gbé pàdé alápàdé ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam. ìdí rèé àwa náà gbọ́dọ̀ wá kọ́ ìkórè lára Salmanul Farisi pé a irú ojú kòkòrò tó ní báyìí láti lè fi mọ wádìí òdodo nínú ẹ̀sìn ẹ jẹ́ káwa náà mọ nírú ojú kòkòrò bẹ́ẹ̀ ká mọ wádìí tó bá jẹ́ òdodo nínú ẹ̀sìn ká sì mọ wádìí pé àwọn èèyàn wo ni àwọn olódodo àwọn la fẹ́ mọ dúró tì kákan mọ́mọ́ àwọn ìròrí kan bẹ tí gbogbo wa mọ ní ìròrí ẹ tí gbogbo wa ṣàmúwà pọ̀ kí wọ́n bá kásá mọ́ sí gbogbo ẹ̀ papọ̀ láà islam ò lè yanjú bẹ́ẹ̀ islam ò lè yanjú bẹ́ẹ̀ ẹ wo Salman Farisi nígbà tó fi wà lórí ẹ̀sìn àwọn nàṣọ́ra níjọ́ náà lọ́hùn kò kàn ṣe é ní gbogbo wọn ti ń ṣe ṣèlú àwọn nàṣọ́ra tó kù àwọn míì ti ń bẹ ní sáàmù nígbà tó ti gbọ́ olórí wọn tó yẹ hànà tó yẹ hànà tán tó ti gbọ́bẹ lòmíì jẹ́ àwọn òwúlẹ̀ máa bèèrè lọ́wọ́ olórí kéde àkùntà ní ká tó lọ rèé bá wọ́n kàn sí yẹn lòmíì láàrin ara wọn tó ti bàjẹ́ náà ni ṣùgbọ́n òun wá pàwọn ẹ̀wọ̀n dúró lórí ìròlò mùsùlùmí ti wá mọ̀ ń wá bí nǹkan nìyẹn àwọn tí wọ́n bá ń bẹ lórí òdodo àwọn ni ká máa bẹ pẹ̀lú wọn anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó tiẹ̀ ti wá sọ àsọ́lẹ̀ kó tó lọ pé tóun bá lọ tarú tí ó mọ̀ ṣẹlẹ̀ lábìrí pé àsìkò ti wà yìí àwa wá bùkátà sí ká máa wádìí àwọn olódodo yìí inú àdéhùn afáwà al-Ibad bin Sariyah ọ̀rọ̀ náà pọ̀ díẹ̀ wá débi kan láàrín lẹ́bìsọ̀ fún pé innahu man eléyìí ó sọ báyìí eléyìí ó sọ báyìí eléyìí ó wele eléyìí anábìyí fa aleikum bi sunnati wa sunnati lè kọ́lá báyìí rọ́ṣìdì tó bá ti dìgbà náà sọ́ọ̀sì ni ẹ máa wá ìpìlẹ̀ islam ló kù ó ní dókù tẹ́ ẹ máa dìbò ni pé kí lèmi àtàwọn sábẹ́ mi ṣe ẹbí táwọn èèyàn bá yapa ilé lórí kalẹ̀ o ẹ máa wá di kí lèmi dúró lé lórí kí sì làwọn sàhábà mi dúró lé lórí tàmá sákú bí ha ìpè mi àtàwọn sábẹ́ mi bá ṣe o àwọn àrólé mi o ó ní kẹ́ dìmú o wàá dùn àléhàbí náà ó ní kẹ́ ẹ fi eyín ọ̀gàn yín dì mú gbogbo tábà túmọ̀ síbà tó kù ní kí ọ̀dà kùn tẹ̀ ní àṣẹ sáà nàbí àtàwọn sọ̀hábà ṣe tẹ́tọ́ bá ti lẹ́jọ́ kan fún ẹ kò wá burú náà kò ta kó kínní kan náà ẹ mọ ẹ mọ gbé lọ kò ta kó kò sí lókàn àgbẹ̀lẹ̀ yìí àní sáà nàbí àtàwọn sọ̀hábà rẹ̀ kí ìtọ́ ṣe inú ọ̀rọ̀ mi anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ó ní gbogbo wọn lọ́mọ iná àyàfẹ́ yọ̀kan wàfitárọ̀kọ́ ti nàṣọ́rọ̀ ilá tẹ̀ǹtẹ̀ ìwọ̀ sọ̀rọ̀ ìrìn àfẹ́ ẹ̀kọ́ ó láwọn nàṣọ́rọ̀ pín sí seventy two gbogbo wọn lọ́mọ iná àfẹ́ yọ̀kan wọ̀sàtẹ̀fẹ́rì pàdé ọmọ ó láàlì ọmọ ilé iná ìsìláàmù inú ó padà pín ilá tàlásì ìwọ̀ sọ̀rọ̀ ìrìn àfẹ́ ẹ̀kọ́ àwọn inú ó mọ̀ pín síbi seventy three kúlù hafin náà gbogbo seventy three ọmọ náà gbogbo wọn ọmọ kí ló fi gbogbo wọn jẹ wọn ọmọ náà gbogbo wọn ayatẹ yọkan ẹyọkan ó nínú àwa mùsùlùmí ní ìwà àjọmọ àlùjánà anábì hiya ma ana alayhi liyawma wa ashabi ẹyọkan tó bá lè dúró ti ń tèmi ànábì irú bí mo ti ń ṣe ìsìláàmù mi lọ́jọ́ tèmi lénìí àti báwọn sàádé mi bá ti ń ṣe lọ́jọ́ tèmi ẹ̀ bá lè máa ṣe ìsìláàmù bẹ́ẹ̀ àwọn ẹyọkan tí ò ní wọ nánu ṣebí ìsìláàmù yẹn làá máa fa àwọn èèyàn sílẹ̀ làwọn yóò mọ̀ ní à ah, irú yìí ò lè lọ́mọ lásìkò yìí subhanallah ẹ bá ti láwọn tí ń sọ yín ẹ̀dùn wọn pé àwọn àwọn tá à ń lọ́bì ìsọnu ìsìláàmù tá à sì ni a máa ń ṣe ni irú ìsìláàmù tóun ṣe lọ́jọ́ tòun irú tó ṣe ń jọ náà táwa ń pè ló ti dáyé jọ̀hún lẹ́nu táwọn rò pé kò bá gbà mọ́ ànábì nírú ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ni kẹ́ ẹ máa ṣe torí pé pìlẹ̀ ìsìláàmù ni ọlọ́mọ dàrú mọ́ alójú o tó bá kí àǹfààní ẹyọ kan ilà àbàtì Farisi wàláyé tó bẹ́ẹ̀ jàmá káwọlé ni ẹ wo oríṣiríṣi táwọn èèyàn ti gbé dé ẹ wo oríṣiríṣi táwọn èèyàn ń káàkì mọ́ra rẹ̀ oríṣiríṣi ìran oríṣiríṣi ìjọ ó kọ òṣèbí mọ̀ wọ́n mọ́ mọ́tara rẹ̀ láwọn èèyàn kẹ́kọ̀ọ́ àwọn àwọn ní alùsùn náà ó kọ nu ó kọ òṣèbí mọ̀ wọ́n mọ́ àwọn kan láwọn sàlàfi yún orúkọ nu orúkọ òṣèbí mọ̀ wọ́n mọ́ èyí tó jẹ́ òbí mọ̀ wọ́n ni pé kí náà ń ṣe kí náà ń sọ kí náà ń wù níwà kí náà ń gbéṣe tí gbogbo ń tán ṣe tán sọ tán wù níwà tán wù nírìn tán ṣe lẹ́sìn tán fi ń súnmọ́ lọ tó bá jẹ́ pé déédéé bá nẹ́bí àtàwọn sàábì rẹ̀ ti ṣe tẹ́ẹ̀ fi sẹ́ẹ̀yàn kú àwọn tó ọmọ bá ṣe mú o pọ̀ tó bá ti ń di pé ẹ lóòótọ́ ànábì ṣe báyìí ṣùgbọ́n àsìkò tá a wà yìí ẹ a gbọ́dọ̀ tún tún kìíní kan ṣe máa fura tó bá ti ń di pé ẹ ìwọ náà gbọ́dọ̀ gba fọ́ọ̀mù kan lè dára wa máa fura wọ́n ti ń gbé ọmọ bòmí lọ́nu o abẹ́lẹ́ subhanahu wa ta'ala bímọ ní ìwà kára ní ìwà ìlú wọ́fọ́lé àti èmi àti ẹyin kọ́lá وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب